àtẹ̀yà mo máa fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni. ṣé kò sí. ọ̀rọ̀ lórí orò yìí ni. ní ilẹ̀ yorùbá there are customs and traditions. kí ló wà láàrin ìyàwó ọ̀gá àti. ṣé ìsepò ti fẹ́ ra kù. mi fẹ́ ra kù yá wa. ta ló yóò gbọ́ ẹrú làjẹkẹ́ àmọ́ ọ̀nà ló jìn ẹrú náà ni bàbá. ìyàwó ẹni tẹ́ pípẹ́ nítọ̀ làwọn lè sọ anytime right ó ti dé tó gbọ́dọ̀ ṣe mí lẹ́yìn tó bá ti bímọ tán. mo fẹ́ mọ àgbẹ̀ náà ni hmm. Ah, hmm, ta ló wà lé. ayọ̀ abala títí àjíkẹ́ ló bímọ lọ́nà oko. sori láti ẹsẹ̀ tó ti bímọ ẹ̀bà lásán àti ìrojú lásán òun ló máa máa jẹ títí ọjọ́ mẹ́jọ máa fi kú. pizza lè mú jẹ o. owó dà fún pizza. bẹ́ẹ̀ ni ìyá wa. ṣé o ṣẹ̀ mọ́ pẹ́ lóòrùn ìdílé yìí. bí kejì ṣe bímọ báyìí làwọn fámìlì ọkọ ẹ̀ ni ó máa kọlà fún kejì tí ò bá jẹ̀kọ̀là fún kejì kò sí nǹkan tí ó máa ṣe orò ìdílé wọn ni. oh that's barbaric. I beg your pardon. ẹ ẹ ẹ ẹ àjíkẹ́ ń gọ́ǹtì ẹ̀. àjíkẹ́ gbé májèlé jẹ tọmọtọmọ. ọ̀hún oh, mami kí ló ṣe. Eh, mami òhun mami kí ló ṣe. ọmọ ti ṣe aláìsí. ọmọ jáì inú ìgbà ọmọ jáì. ṣé wọn kọ́ lọ fa gbogbo tí ń bẹ ńlẹ̀. no bàbá ìjọ ẹ má mi sẹ. tẹ́nibọ̀dì bá tíráì láti kọlà fún mi ọ̀pẹ́ lọ́jọ́ ọmọ mi láti sílẹ̀ kẹ́ ló rò wèrè kan lè ọlọ́pàá máa kó everybody.